ṣọ́ọ̀bù o ò lè change ẹ̀ ṣọmọ ṣọmọjú yìí ṣọmọjú yìí o ò tiẹ̀ lè mọ̀ mí ná Cinderella mi ló máa mọ̀ àbọ̀ bébí ìwọ owó ò lè change ọjọ́ tí wọ́n mọ́ tó kàn lè ṣe wá tí èso bẹ́ẹ̀ tó dín mánà wá sọ́sẹ́ ìbáyìí máa ń sọ yìí Mr. man wíjà iná yìí kò bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ṣàkàṣàkàṣà hmm? ṣọmọ ti fẹ́ sọ fún ẹ ọmọ tó ní kò ń ṣọmọ lálùbáríkà ẹ̀ ń tẹ̀yìn sọ pé kò lè pàgọ́ ó padà wá kọ́lé aláàánú rẹ̀ sórí mi torí mo tu ẹni tó lè ra kẹ̀kẹ́ ìgbà tó mo wọlé ilé ayé mi kò mo ra nǹkan mo ra mọ́tò tó ju mọ́tò lọ mọ́tò ìlú kéde tí mo gbogbo mọ́tò sí mo ní pátá ẹ wá sọ pé ọmọdé yóò dà nǹkan tẹ́ ń pè ní tíìn this tíìn tẹ́ ń pè tẹ́ ń bú yẹn òun lè léyìn ọlọ́run tó bá ń gbọ́ wọn ló kù kù ló dúró yìí. actually mo rò bí o máa ti change ni wàá ti máa wọ mọ́tò ó ṣe ń mú ẹsẹ̀ ó sì fi ń gbá road ó yẹ kí ní kí bébí mi kò fi mọ́tò gba ẹ̀ dànù ni. Ah. what is that. ṣe bẹ́ẹ̀ èyí ò kí ń bínú tán èyí ò kí ń bínú tán ẹ kò tí yẹ ìyàwó mi tuntun jà máa lọ dáfilẹ̀ ọmọ tí máa ṣe mm-hmm. ọmọ tí máa ṣe nǹkan tóun sọnù tí ò mọ tí ò mọ tí wọn tó sọnù yẹn tí ò mọ rírì yẹn màá jẹ kó mọ ìyàwó mi ni máa ṣílẹ̀kùn fún ẹ follow me baby. dáìbò bubu jọ ọmọ lọ lọ níbo ló ń lọ o lè fẹ́ràn ìdí o. house production. kò sẹ́ni tọrọ mi èbí kò ṣọlọ́run ìgbà wo lọ́kàn mi yóò tó mọ ìsinmi nínú lásìgbò yìí tí mo wà yìí. I cannot tell no one because I don't know if they will ever feel what I feel. Why do you mock a pain that you can never endure? Èmi nìkan lóye, ó ti di só inú ẹ̀ kú. Ta ni mo mọ̀ tí n wo ro tèmi fún? Kò sẹ́ni tọ̀rọ̀ mi bí kò ṣọlọ́run. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run. Kò sẹ́ni tọ̀rọ̀ yé. know this is what life is all about. I would have been more careful, but now I am helpless. There is a heavy storm in my life. I don't know how to dance in the rain. So much pain in my life. Who do I say this to? to feel my pain the way I feel. Ẹ gbọ́ ta ni wọ́n rò tèmi fún bó ṣe ń ṣe mí. Ó di sọnù ẹ̀kú àmúmọ́ra ni. Omijé yìí máa ń ṣàn. Mò ń sọkún lówùrọ̀ lọ́sàn-án àti lóru ni. wá bá ti I'm should okay for now. Tí n need anything, máa pè. Àwọn go. Okay. bọ̀. Àyìnkẹ́ mi. Àjíkẹ́ Adé. Ọ̀rẹ́ mi. Báwo ni? Ṣé òbínú ṣá? Òbínú o. Mo dá mi dúró bọ̀ mí ní choice. Má bàbá yìí ni o. Orí fóònù làwà fídíò kọ̀ là ń ṣe láti àárọ̀ for over two hours in fact mo ní láti sọ pé ó ti ṣe díẹ̀ tó ti ń dúró ló ṣe ní kí ìwà dá ẹ lóhun pé tí bá dẹ̀ ti ṣe tán o tó padà sẹ́nu fídíò kan. ẹ ní ìdẹ ẹ ní ìdẹ the only way tẹ́ fi lè communicate náà ni. ọ̀rẹ́ ò parọ́ o a ní ìdẹ o. Ah, àwọn tó ń ṣe long distance relationship àwa la mọ nǹkan tó ju wá ń rí. ẹ ń try ẹ ń try kò easy. ṣé máa ṣọ̀rọ̀ pépà ah, kò easy o bọ̀ ká ṣàmàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run um, nǹkan tí mo tẹ̀ wá fún tó wà very important. èmi náà mọ̀ pé nǹkan kan ló wá fún wo kó tó ṣàlàyé nǹkan tó wá rí mi fún toró dá mi lójú pé nǹkan kan ló gbé ẹ wá ìwọ tí mo ti rí tó ti ṣe díẹ̀ ẹ kí ni jíjẹ kí ni mímu. mo ṣe wà ókè pẹ̀lú eléyìí náà. yeah that's nice. so tí bá dẹ̀ nílò oúnjẹ later máa sọ fún ẹ um, àbúrò mi ti wà ní èkó nsìn. ṣé dọ̀tun. Oh, okay. ṣé o mọ̀ pé graduate ni. Oh, ok. ó dẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ nsìn kò ṣe anything mo dẹ̀ fẹ́ kí wo kó bá mi fix ẹ̀ síbì kan ṣùgbọ́n pé bó ṣe ń ṣe bì kan làbúrò ẹ̀ náà ń ṣe bì kan jọ ẹ kàn bá mi fix ẹ̀ síbì kan kóun náà tẹ máa rí nǹkan kan ṣe ṣùgbọ́n pọ́wọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn yálò jọ nǹkan tí mo wá rí ẹ fún nìyẹn. àyàn ń ṣe problem ah, ah, ṣé torí ẹ ló ṣe tètè wá láàárọ̀ kùtùkùtù wá rí mi kò lè tó yẹn ọ̀rẹ́ ó dà ń pé o mọ bó ṣe jẹ́ sí o mọ wípé jẹ́bí àti ẹnìkan náà ni àti ń láti kékeré You are more than a friend, you are a sister to me. Eh? ọ̀rẹ́ bí ọmọ ìyá ló jẹ́ sí mi ò nígbà tí tell bẹ̀ that you tiẹ̀ nígbà tí wá gan ah. nǹkan tí kò kí fóun mọ́lẹ̀ o kò ṣàlàyé fún mi pé báyìí báyìí báyìí ni fẹ́ and I'll get it done o nígbà tí wọ́n máa worry mi. Ah, ó wà important and again gan mo fẹ́ fojú mi rí ẹ ó ti pẹ́ ta ríra náà. mo ní láti wá rí ẹ náà mo fọ opportunity yẹn kúkú wá wojú ẹ. o ṣàmọ̀ pé akànní àbúrò mi ló wà in charge of everything. Eh? máa pè é sí máa máa pa aláṣẹ fún pé kó bá mi wá very good position fún Dọ̀tun. Ah, o ṣé o ṣé ọ̀rẹ́ mi God bless you ah, inú mi dùn gan. Ah, yeah. Aniko. Danny. Good morning. Oh, interesting. Hmm. Hello. Hello àjíkẹ́ àdè. ọkọ mi ẹ̀gbọ́n mi àbúrò mi my all in all. ilé ìtẹ́ jípè mi láàárọ̀ ẹ̀kí la rí gbọ́. wo nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi kò lè kò lè kò lè bọ̀ as in like right away ni mo fẹ́ eh, má bínú mo pé bí mo ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn ó kọ̀ kọ́ ọmọkùnrin mo dẹ̀ mọ̀ pé òkú máa bá mi ṣe é. Um, all right. You know what? Um, I don't really have much to do in the office today. Um, what I'll do is, um, mi ní èlò láti ṣe láàárọ̀ yìí. Bóyá màá gbọ́dọ̀ yín kí n rí báyìí ká sọ kí n tó máa lọ Is that fair enough? Okay. Mama expect a ṣùgbọ́n. Kí wàá ní ká sè? Kí ni No no no no. Ẹ mọ̀ pé <laughs> oyin ò ní gbà. Mo ń jẹun lọ́wọ́ lẹ pé mo kàn fi wọn wájú mi báyìí bá ṣe pé mi. Ẹ má le dáná kankan Okay, all right, no problem. Mama expect a ṣùgbọ́n. All right, darling. Thank you very much. Eh? All right. Done. Thank you very Done. much. Ọ̀rẹ́ mi inú mi dùn God bless you. A ní kò yé dúpẹ́ lọ́wọ́. Àwọn ah, ní láti appreciate. Kí ni ilé ìlú sọ mi? Àbí wọ́n kọ́ ni. Anyway, um, Big Mom sọ wípé nǹkan táwọn sọ fún mi tí wọ́n bá mi sọ. So wọ́n ní mi ò gbọ́dọ̀ sọ fún súnmọ́ ọmọ mi o. nǹkan tó sọ ni. àwọn ọ̀lẹ́ sọ bẹ́ẹ̀ ni ó lè sọ bẹ́ẹ̀ láìpẹ́. nǹkan tó sọ ni ẹ̀mí ni wọ́n á wẹ̀. nǹkan tí mo fi wò ni pé discussion tẹ̀ ní mm. wọ́n ní kọ̀kọ́ tó fẹ́ fún ẹ. ọtún wà tí bíbọn mi náà bá ń sọ̀rọ̀ mi kì í béèrè nǹkan tẹ́jọ sọ tọ̀dọ̀ mi ṣe wá dípẹ́ wá ń ṣe um, kí làwọn guys máa lo language náà mo lọ́ọ̀rẹ́ kan kazan um, ayọ́nusọ alẹ́ ń bẹ́ understand. Are you serious? Well, I can be more serious. Okay. Thank you. All right, darling. Yeah, that's it. My big baby. Yeah. Mm. Uh, yeah. Your big baby tó fún ní oúnjẹ lóru. Mm. Uh, I'll give you today. Ètò máa ti dé àbí. Láti dé. Àṣẹwò wà lára rẹ̀. Mm. Wọ́n máa jẹ kí n lé tí. <laughs> Sweetie. Ọmọ mi ṣe àyè. Just hang on. Kẹ̀kẹ́ ṣí gé ètò ìbọn. darling. Alright, ti máa dé yẹn. Be fine. Guys, Steve. Ah, mo ti gbàgbé nǹkan kan. I thought you're not gonna do that. Why would I? Thank you. Yeah, yeah, baby. I'll be safe, baby. Yeah, be fine. Ṣòrí ó dà mí ni pé kí n má lọ bí iṣẹ́ ni. You have to. Ah, àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ òun lòògùn iṣẹ́. You just have to, darling. rántí mo ti rántí mo ti rántí ọwọ́ ẹ̀wọ̀n kò rúdù máa. Ah, onírasẹ̀ tó ló gba etí ẹ̀ gbà tẹ̀. ẹ̀rọ ó rúdù. ibo ló máa ń bùlì ẹ̀. anyways that aside Port Harcourt ni ó wà látọjọ́ ọjọ́ ẹ̀bùn ó ti wá wá sí Èkó báyìí wíwá sí Èkó tó wá kò ní nǹkan pàtó tó ń ṣe kò níṣẹ́ lọ́wọ́ kò ní nǹkan pọ́n kọ́ṣà àtìgbà tó ti graduate kò ní nǹkan tó ń ṣe so àǹtí ẹ̀ wá sọ́dọ̀ mi láàárọ̀ yìí ó ṣàwà kọ́rọ̀ kalẹ̀ ó bẹ̀ mí pé ká try ká wá position kan fún nínú àwọn companies wa ìwọ náà mọ̀ pé àtìgbà tí dájú àti mọ́mí ti lọ ìwọ ló wà in charge ká tiẹ̀ dúpẹ́ pé bọ́n ṣe kúrò at least àárín nǹkan jogún ọ̀pọ̀ ẹni fọ́lọ́hún àti pé you are very capable torí ẹ̀ ni mo ṣe fi sí in charge tọ̀dọ̀ tèmi gan tí mo jogún. owó ṣì ń pé account ṣì ń balance. <laughs> I trust you now o n ṣe onínàkúnà o n ṣe akótiléta so yẹn o n ṣe problem you are very able. kò dẹ̀ sí nǹkan tí mo pè é tí mo fẹ́ pé ṣe fún mi tó ṣe fún mi kò sí nǹkan tí mo pàtì ìnáwó ẹ̀ so I want you to help me look for a befitting place for the young people. okay that one aside ẹ máa ní àwọn ṣe problem so kí ẹlẹ́dọ̀ rí mi fún ọmọ yàrá. ẹ̀hún náà ló ṣe sọ kalẹ̀ tán yìí. ọtí fẹ́ rí mi fún ni. ẹ ẹ ṣé kò tó ni. Ah, ìbéèrè tí wọ́n wá bá mi lọ́fíìsì kẹ fún nọ́mbà mi àti sọ̀rọ̀ àkóṣídìí ẹ̀ wá. ó yẹ kí wọ́n wá sílé ẹ̀gbọ́n ẹ̀ kò yẹ kí wọ́n wá sílé àti ẹ̀ so bó ṣe rójú mi ṣé kò dáa kí ni mò ń wò lójú yín ẹ kí lẹ fẹ́ wò lójú mi. mo fẹ́ wojú ẹ̀ pé nìkan náà ló kù fún mi orí fóònù orí fóònù orí fóònù kan láti máa ń sọ̀rọ̀. Vai chegar amanhã ẹ sórí gbogbo wèrè tó interest pẹ̀lú nǹkan tó wà lókè nǹkan tó wà sálẹ̀ yóò yàbọ̀ bọ́ọ̀sì kò díjà anyway ẹ sọ fún àǹtí àyìnkẹ́ kó sọ fún kó wá rí mi so àwa àfẹsẹ̀ máa fi tó bá ti tó bá wà hard work ni o ẹ mọ̀ kí mi ò ṣojú ìṣáájú mi ṣe o àwọn capable hand ìgbà wo mo kú òní twenty ó yí mi hello darling what's up. sọ pé mo ń bínú sóhun náà o òun àtọkọ ẹ. how are you darling. hello. hello. wà pé bóyá network provider or something ló pè mí sẹ́. ó pè sẹ́ ẹ̀ á ló pè ó pè mí mo gbé mo pè mí. mi ì pè ẹ tí n bá pè ẹ máa máa. á ló pè ó ó pè mí mi ì ṣàṣàrán ó pè. ẹ kí ló ṣe. kò sí it's nothing you just want to know if you're fine you sure go out okay. there's nothing wrong with you. for sure. oníkílẹ̀ tó ń wò báyìí. Ah, ah, tí mo fi ń wọnú lé mi so mi ní right àti wọnú lé mi mọ́. ilẹ̀kùn yẹn ṣó wà ní títì. wà ní títì ni. wà ní títì. nothing ọmọ actually yẹ ìgbà tí ó mi ring I was worried pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ o ó dẹ̀ ṣọ́ọ̀pù ilẹ̀kùn yẹn wà ní títì. ọ̀ní hmm? ilẹ̀kùn wà ní títì eh, why are you acting like this. nothing mo kàn ṣáà ń gbà pé i'm security conscious ni. Eh. mo ah, ah, mi ìbáyànjà ó pè mí ó pè mí sẹ́ẹ̀ bébí ò gbé. mi ò gbọ́ wá understand o because. o ò rẹ yọ kíkó rẹ yẹn. at all. ó pè mí ó pè mí tẹ́lẹ̀kùn bẹ̀yẹ̀ wà títí yàrá. nínú ilé mi náà wọ́n mú. Ah, mo kàn fẹ́ ṣọ́ mi ìbọn ó pè mí. mi calm down. bẹ́ẹ̀ni bí nǹkankan move bí ah. eku àbí nǹkankan actually laptop um, bag lap, laptop charger ni mo gbàgbé sílé okay. but mo wá rí pé kò sínú dàbí wà ní abẹ́ ẹgbẹ́ cars door nínú mọ́tò eh, vehicle mi eh, so mo fẹ́ lọ mú. Eh, bóyá kò lọ check ẹ abẹ. mo kọ tí bí ẹ bá ti wà secured and fine it's locked àbí òtùpẹ́ nígbà ìkọ̀kan lè wọlé láti bẹ̀yẹn. no no not at all It's my house. wọn bọ ọgbọgbọ sẹba wọn mi wọn sẹ jọ. Hello Àkànní. Báwo wà ní? Báwo ló ṣe bá bẹ̀? Candid láàrin mi àti yín mi ò rí nǹkan mi ò bá ẹnì kankan lé but the problem there is ó kò dán ló kò ṣáà wò sí bí ni. I told you now bá mo sọ fún ah, àwọn ní kò máa take it easy reaction ẹ ti pọ̀ jù kí ló dé. tí mo ọ̀rọ̀ àwọn network provider wa nígbà mi ó máa ń jà pọ̀ understand ìgbà míì yàn máa pèèyàn tá a máa gbọ́ ohun haúsá ó dẹ̀ possible kọ́ pèèyàn kó jẹ́ ìgbéra ló máa máa sọ̀rọ̀ pẹ̀lú yàn ẹ̀ jẹ́ ká believe bóyá pé bóyá network yẹn já pọ̀ ni. Ah, ah. mo trust Oyin I know the kind of person she is kó tó di pé a fẹ́ mo mọ̀ kókò lè kó ń ṣe oníranù. but I trust my wife I trust her kò lè ṣe nǹkan báyẹn. ẹ eh, I understand ó wà òkè bó ṣe react yẹn ó sọ lóòótọ́ ló nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ bọ́jọ́ nítorí ọlọ́ má gbé nǹkan sọ́kàn bẹ́ẹ̀ yẹn mọ́ ó dáa ṣé mo bó ṣe ń lọ lẹ́ẹ̀pá wo scared kó má lọ kọ́tà ẹ̀ má lọ l'accident ah ó ti pọ̀ jù na reaction yẹn ti pọ̀ jù bóyá àwọn ìbéèrè kan tó ń fi sí fúnra wọn bí lọ́kàn ṣe tó fi jáwọ́ láìnẹ. I trust her kó lè ṣe nǹkan báyẹn ẹ mo sáré síbẹ̀ ní kí mo gbàgbé nǹkan sínú mọ́tò ní kí ni wàá bá yín sọ. kíní kan tọ́kùnrin bá lọ ń fi lọ́kulọ̀ tó bá lọ ń fi irú ẹ̀ lọ̀ mí ó máa dùn mí o mo dẹ̀ máa wà disappointed because bó ṣe wà yóò máa mọ̀ pé ó yẹ kó trust òun. ọ̀rẹ́ ma a gbé ẹ ṣe ẹ ti kí ẹ ọ̀rẹ́ ma. babe mo like milk tó yẹ ṣe get you very creamy. wow really i like the fact that you like it. òní. Ah, mo ti mọ ẹsìn kì í ṣe ni kì í There's something I observed lẹ́njọ́ mẹ́ta. mo rí wípé you are not the usual you o kò máa ń wà moody I mean o kì í wà cheerful like something is wrong ẹjọ́ is there something you are not telling me? No, um, I'm fine sórí life òkú tó bá ti kú kò gbọ́dọ̀ farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ tó bá ní nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ní nǹkan tó ń go through ó lè jẹ́ mistake ó lè jẹ́ nǹkan tó mọ̀ mọ́ ó lè jẹ́ nǹkan tí mo lè ní solution sí mo lè help ẹ láti stop ẹ ó lè jẹ́ nǹkan tí mo máa láti forgive ẹ mo máa ní nǹkan tí mo náà láti stop á dáa kó o sọ fún mi ká jọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ láya ká dẹ̀ fi lẹ̀ So I'm telling you, I am perfectly fine. So come on, to show you. Trust me, if there's anything at all wrong with you, I'll tell you. Ìgbà míì ó máa ń kọjá òye àtọgbọ́n ẹni tó ń ṣẹlẹ̀ sí. But tó bá bá èmi sọ gẹ́gẹ́ bí ọkọ, èmi á mọ bí mo ṣe fẹ́ go about it. Màá lè lè stop ẹ̀. Ìyẹn ni kò confide in me tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ìyàwó mi jẹ́ kí èmi tí mo jẹ́ olówó orí ọkọ ẹ̀ jẹ́ kí n mọ̀ báyìí báyìí. Hmm. nítorí ẹ̀mí oṣù sọ fẹ́ pé kò sí nǹkan kan tó ṣe mí orí kan máa ń fọ́ mi then ó ń rẹ̀ mí hmm. ti tán tó ṣe nínú mi. ọyìn. it's okay. Mm. I'm ah. fine. wọ́n hmm. ṣe jẹ́jẹ́ o ọmọ kò gba jẹ́jẹ́ rárá máa tẹ̀ ẹ́ òyìnbó mo ti rẹ́rìn there's nothing wrong with ṣe jẹ́jẹ́ ni kò jù bẹ́ẹ̀ lọ jẹ́jẹ́ ni. ilé tó ń insist jẹ́jẹ́ jẹ́jẹ́ kí ló dé. mo kàn sọ fẹ́lọ́ ni pé kò ṣe jẹ́jẹ́ ó máa important kò ṣe jẹ́jẹ́ mo kò jẹ́jẹ́ láyé gbà má dẹ̀ ṣe lóògùn má mọ̀ kó sọ tuntun lábẹ́ ọ̀rọ̀ jọ ṣe jẹ́jẹ́ o má rí ẹ ti bá dé láti ibi iṣẹ́ agbẹ́gilére kò mọ̀ para ń rogi ẹdìyẹ làágùn ìyára ẹ̀ ni ò jẹ́. sir excuse me sir excuse me sir good morning sir. yeah morning <coughs> morning yeah, morning báwo ni. èèyàn kan béèrè yín ni sir. èèyàn kan béèrè. yes sir. kí ló polókọ rẹ̀. Mr. Bambuji. Oh, jẹ́ kọ́ wọlé ọ́fíìsì. Mr. Bambuji, ẹ má bínú. I am of course apologizing, ẹ má bínú. What happened, sir? Um, too many things were on the table right now. E, iṣẹ́ pọ̀ gan lórí tébù mi, ọwọ́ mi kún gan, so could you kí n tí attend sí iṣẹ́ yẹn so kò kò tí ì ready per se. ẹ mi pè mí ní gbé fáwọn mi kó n bí láàárọ̀ ẹ̀. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo máa fẹ́ fi ara balẹ̀ attend ṣé mo pé iṣẹ́ yóò ṣiṣẹ́ tí mo lè rush ṣe because you're one of our very loyal and stable partners, and I trust you for that. so I have to carefully treat your file but um, what I will do is this by Thursday morning because okay. the same reminder Belal waits if you have a text message or a report and I can assure you coming to pick it up sir. I will surely do that. You know, tip tí pẹ́ jù ó ti ẹ̀ dá tí mo tètè gbọ́ sí i báyìí màá tètè jáde máa ṣe one or two things mi màá lè lò ní fún yẹn no problem sir. ẹ ṣe kọ sir màá send message yẹn sir. all right no problem all right sir take care. all right sir. yeah thank you. There is a heavy storm in my life. I don't know how to dance in the rain. So much pain in my life. Who do I say this to that will feel my pain Do I feel? Ẹgbọ́. Hello ma. Ọkọ mi ṣe dáadáa ni. Àlàáfíà lọ́wọ́ náà wà, àlàáfíà ni wà. Ṣé àlàáfíà lẹ́yìn náà wa. wà? Hmm. Ẹ pẹ̀lẹ́ àwọn àbúrò mi kọ. everybody wa àlàáfíà la wà. mo fẹ́ <clears throat> excuse me mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni mà mi mọ̀ bóyá ẹ sọ̀rọ̀ níbi tẹ́ wà. oh nice jerry <clears throat> um, ẹ̀yin lẹ bí o ẹ mo dẹ̀ mọ̀ pé òun fara pamọ́ fún mi olóòkú sí nǹkan kan mo kọ observe pé. Pe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn kankan yàtọ̀ nínú ìwà àti ṣe sí ẹ̀ mọ̀ bí kókò dédé wà mọ́dí àbí bẹ́ẹ̀ ni pé ó ń go through anything tí ò lè sọ fún mi mo dẹ̀ mọ̀ pé lẹ́yìn mi tí mo jẹ́ ọkọ ẹ̀ ẹ̀yin tún ni olùbádámọ̀ràn tó tún ní ó ṣeé ṣe kó má lè sọ fún mi kó jẹ́ kó ti sọ fún yín mo ní kí n pè tó bá ní nǹkan kan tó ń go through àbí nǹkan kan tó ń ṣe tí ò mọ bó ṣe máa sọ fún mi tó ti sọ fẹ́yìn ẹ kò bá mi sọ nǹkan kan lẹ́nu ijọ́ yìí o kí ló sọ pé ó àyẹn náà ni òye mi mi wàá mọ̀ nǹkan tó lè máa ṣe because it's quite unusual kì í ṣe wà hmm. ọkọ mi rárá kò bá mi sọ nǹkan kò bá mi sọ anything you know what will happen jẹ́ kémi pè kémi béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ so tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tó bá sọ fún mi mi á pè é padà máa sọ fún ẹ wàá lè mọ bó ṣe máa handle kéèsì mi. mo mo ti fẹ́ máa lọ. ẹ wàá lè má bínú jàre wàá lè mọ bó ṣe máa handle kéèsì yẹn yàn kan ló distract mi bí. ọ̀la ẹ má jẹ́ kí n bọ́dà yìí màá tún tẹ̀ nínú dáadáa máa ti pàdé yìí tó bá lè ní tó sọ fún yín mọ́mí tó bá yẹ kí n mọ ẹjọ́ ẹ má yẹ sí tí láti sọ fún mi o ẹ jẹ́ kí n tètè mọ̀. bó bá ṣe jẹ́ máa pè é ọkọ mi o ṣé mo dúpẹ́ o ṣeun. ṣé now let's take care of the office. ìgbà mélòó ni mo fẹ́ sọ pé kò yé jáde kò yé máa jáde lébi ìṣọ̀gbó tẹ̀lú ṣọ̀gbó òde lọ́wọ́ tó tẹ̀ sọ pé wọ́n kó gbogbo wọn kó ebi gbọ́ tí mo já gbàlagbà ó lójú bí bá fẹ́ di bá wà lé mo wà lé ni but if I have to go out mo mọ ọmọ bí mo ṣe máa jáde nísìnyí tó dirun sẹ́yìn bá wọn tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́nu ẹ̀ the next thing is that ẹ kìnnìkan kìnnìkan before you know it wọ́n ti wọ́n ti kú ẹ̀dà sínú nǹkan tó kú ẹ̀ màá tún máa sáré yẹn káàkiri mo ní kọ́ máa dé fìlà. ẹ practice ni mi ìgbà tó játìsì nǹkan torí ọlọ́run pẹ̀lú gbogbo èyí tó wà ń ta yìí wọ́n ṣe mú lágbájá ni wọ́n mú tàìmọ̀ ní gbogbo ẹni tó bá ti rí sìn tó bá ti rí bákan tàbó ti játìsì báyìí wọ́n kàn máa mú wá kàn dé sínú gárà kan wọ́n ń gbé lọ nìyẹn wọ́n ní béèrè question ó dìgbà tó bá dé tó bá dé police station kan tó ṣẹ̀ṣẹ̀ máa polú ẹ̀. ẹ wo kò sí there is no way tó máa fi kó mi mọ́ rogam ó ní id card now. ayọ̀mídé lọ sínú ilé lọ mú fìlà kó bá mi dé ìṣe àná yìí lọ agbẹ́gilére kò mọ̀ para ń rogi ẹdìyẹ làágùn ìyàrá ẹni ò jẹ́ ká mọ̀ o òwú ti dínú kúkú lọ́nà oko mi. oyinlọla ẹ ẹ ṣàlàfíà ni ọkọ mi a ṣe dáadáa ló wà ó mà tójọ́ mẹ́ta àti ẹ̀gbọ́n wùwù kí ló dé obìnrin mi ọkọ ẹ ló mà pè mí láìpẹ́ yìí ó ní òun wà múdì lẹ́nu ọjọ́ mẹ́ta pé ọ̀rọ̀ ẹ̀ ò yé òun kí ló ṣẹlẹ̀. mi má má dákún mi lóhùn kò sí nǹkan kan tó ṣe mí orí kan máa ń fọ́ mi kí á torí ẹ̀ ló ṣe fí bẹ̀ mú kọ́ wa disturbed pé orí ń fọ́ mi dẹ̀nu mi ẹ̀ lè wà òkè nígbà pé torí nǹkan tó ń ṣe mí ẹ̀ ló jẹ́ kó máa fún mi. hello kí ló tún dé. mọ́mi kò sí nǹkan kan ẹ mo fẹ́ lọ lògùn mi torí mo tún ti fẹ́ máa wúkọ̀ yẹn. relax máa pè ẹ padà má wọrí má wọrí. náà wọn àjà rí dáhùn kí ló ń ṣe ọmọdé ìbáyìí tí mi ò ní fúnra mi lọ sọ́dọ̀ ìbáyìí. Yeah. <laughs> <laughs> tó bá ti dé ti ọlọ́pàá ti dé nípa tọ́nà òní wọlé. agbẹ́gilérò kò mọ̀ para ń rogi ẹdìyẹ làágùn ìyàrá ẹni ò jẹ́ ká mọ̀ o òwú ti dínú kúkú lọ́nà oko mi kò sẹ́ni tọ̀rọ̀ mi ebi kò sọ lọ́rùn ìgbà wo lọ́kàn mi yóò tó mọ ìsinmi. ẹjọ́ ni o ti sọ mo kó sábọ̀ kọ́kọ́ ti fẹ́ ìgbìyà ó súnmọ́. òun ah, ah. ló kọ́sẹ́ ti ṣe àyè. ó sì kọ́kọ́. ẹ kò ṣe kí ni kò ṣe kí ni. kò sí. sọmọ mi. Ah! o fẹ́ o fẹ́ kí n para ọmọ mi já. ọ mọ mi ṣé pàkéjì ní ti bẹ̀rẹ̀ mo já wèrè gan o mo sọ lórí mi wèrè gan mo ìgbà tí mo wọ́n sọ́dọ̀ òde màá láì màá láì yá màá láàbúrò màá tó lákọ́sìn mọ́ márèjì ló gbà lọ́wọ́ mi mo wá bẹ̀ tọ́wọ́ kẹ́yẹ ẹ̀mẹ́rin tó máa ń rún ẹ mọ́ bí wọ́n tẹ̀ tún lo rọ́bà àbúlórí burúkú yẹn ó ti fún bọ̀ ó tún ṣe fíìmù fún mi ó fẹ́ kú fún àwọn tó ní ẹ ṣá. oyin máa wọ̀ máa bọ̀ já sọ̀rọ̀ oyin súnmọ́ mi. pátá ẹ̀dá. onye consular Nigeria that's your pant wà nílé wọ́n gba pátá ndí ẹ̀ wọ́n lọ mórí ṣá. láíláí kò lè rí bẹ́ẹ̀ o ṣe ní bá pátá ndí ẹ̀ ṣọmọdé ni. Ah, ah. àǹtí mi àǹtí mi èmi gan. ibo ló fi pátá sí. mi ò mọ bẹ́ẹ̀ tó tó màá ló gbà ń di ẹ̀ kíní ṣíà. kí lórí tó kán sétí ṣíà. kíní funfun kí ló funfun. kí ni ẹwọ eh, yẹkọ ni point yẹkọ lọ́rọ̀ tó wà lẹ àmọ́ mo mọ̀ pé kọkọ ṣẹlẹ̀ tí àwọn mi ṣe jàre màmá sọ ọ nìta ẹ máa dá mi lẹ́kùn ẹ máa ẹ máa ẹ máa ẹ máa gbèsè lẹ́yìn bẹni pé orí mi ò pé mi mọ̀kọ́ tí mo sọ ṣé mi mọ̀kọ́ tí mo rí mi lé ni kí ìyàwó mi máa làágùn I can smell it when I gbà tí mo wọlé mo gbọ́ òórùn yẹn òórùn gbé kọ́lẹ́sẹ̀ ní conjugation òórùn yẹn heavy gan ah, bẹ́ẹ̀ ló sọ ìgbóhùn yẹn dàrú ló ní òwò pant. ọ̀ọ́ ah, ah. Ah, ah, èyí tó ń sọ yìí pọ̀. oh god oh god kí ló ti máa ṣe báyìí náà màmá sọ̀rọ̀ ẹ wo ẹ wo ẹjọ èmi ni mo lọ yé ni mo tọ̀jọ́ bọ̀ èmi wọn ò yé pípa èrè rí ò pa mí mo mọ tí mo rí gbà tí mo wọnú ilé i saw my own wife mo bá ìyàwó mi mo rí pé kò wọ bàtà ó lè ń làágùn gidi gan. ẹ ṣe wàá rọkùnrin lórí ẹ ní owó tó ń jẹ ìtì pọ̀ jù you're too jealous tí ọmọdé you. wà too jealous is very dangerous torí tí o bá parẹ́ á pa partner. kò sí kankan tó yẹ kó parẹ́ kankan mi kankan mo délé mo mo léyàn mo bá mo bá mo bá ìyàwó lé mi wà ní living room mo mọ̀ ń tó yọ̀ bá ẹsẹ̀ ní eh, conjugation tọ́nà wọn parí ìdẹ kí á lè fi gbẹ́gbà tí mo bọ́ yẹn fẹ́ pull out kí ní kọ́sẹ́ ti ṣe àti mo níbẹ̀ ah. ẹ̀dẹ̀ ló gbé mi mọ̀ tí mo ti irú owó nìyẹn. Ah. akọni ṣoṣọpì kìíní kan ló kọ́ sí. òun ló kọ́ mo ní tèmi kọ́kọ́ bẹ̀ ni òkùnkọ́ àmọ́gì ah, èmi àti ẹ̀kú tó mọ́gì wa àkíjẹ́ ó tán àkímú àmúmíkì a máa mú mílìkì lẹ́kọ̀ọ̀kan bá ọ̀gbìn gbogbo mú tó bá máa mú mílìkì dání ló ti máa jẹun kò ní mú mílìkì ṣe ti nǹkan tí mo fẹ́ kọ̀ ó fa oúnjẹ ọba yìí mo fẹ́ ó ń fa báyìí ni ó fa nǹkan tí mo rí fún mi. tí èkìtì bá ti pẹ́ tó bá ti bàjọ́ máa ń fa. mílìkì kan ló ń fa ẹ wọ ọlọ́sọ̀ mi di wèrè o ẹ jẹ́ jẹ́ ah, wo káti ẹgbà pé wípé ẹ àmì ọ big six ẹ wá bá mi wá rojọ́ fún mi lẹ́sà sùn pé èèyàn kó ló wá bẹ̀ ọ̀ náà ẹni ẹ wá kẹjọ bolẹ̀. ẹ pẹpẹ sẹ o ìyàwó òun o òun délé o òun wà á tàǹdì ẹ o ẹ kìíní kan kọ sí etí ìjà òun fọwọ́ kàn iṣẹ́ ló ń yọ no how would you even show my belief ẹ ẹ when you do not catch her red handed o need to calm down no but seriously you really need to calm down ah. go down now. Eh, ah. Are you sure all these things is not just on your mind? On your mind, báwo ṣé mo ṣe èrè ni? Òun yẹn náà mo imagine ẹ̀ ni ó tẹ̀jẹ̀ lẹ́yìn lọ́tún ṣe tó. Oh, ó ti tó. ti gbẹ̀yìn wọlé. ok let's now assume pé o mọ̀ nǹkan tó ń sọ hmm. i need proof and evidence. ọ̀rọ̀ yẹn ti yé mi ṣe bẹ́ẹ̀ fẹ́ evidence ni ẹ máa wo evidence tó máa sún yín báyìí máa gbé evidence wá fún yín. máa gbọ́ a máa yàwó ló ẹ máa kó máa olórí burúkú ẹ mórí iṣẹ́ à ẹ má lọ kó farabalẹ̀ ṣé ni wọn kọ́ ṣe because ó bọ́ pàtì tán ni káníkọ̀ tó yẹsẹ̀ gbẹ ni ìyá òfin quick ni ó bọ̀ tó tó fi lè sí pátá ìfọkànbalẹ̀ ni lórí iṣẹ́ àkájà iná ọ̀rọ̀ kíkí ni orí iṣẹ́ àṣemá rí máa ń ga tọ́tọ́ báyìí ni my own very well tí mo kọ́ sínú ọ̀dọ̀ balẹ̀ fún ẹ̀rọ ní kò máa ká mi lára. ó ní láti calm down kó mọ bó ṣe máa tọpinpin ẹ bó ṣe máa kàmú báyìí ẹ eh? that's the only time tó máa lọ́rọ̀ láti sọ. then then I can listen to you and believe you until then gbogbo akúndínwó tó ń pa yìí ó ti ń pọ̀ jù òun pé òun pè mí ara ẹ̀ gbóná ọ̀nà fún ẹ̀ lápá tẹ́sán o tó bá kú dànù kéèyàn máa fẹ́ lòmí o ṣùgbọ́n kan tí mo sọ fún ẹ. Ah! you need to calm down and, and act smart. ah ó oh, ọ̀rẹ́ ti gbóná jù ọkọ̀ ń gbére lẹ́mìí gbóná kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹyọ ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. wá gbọ́ wá gbọ́ sórí nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn jẹ́ kó mọ láàrin mi ẹ àti ìyàwó ẹ nìkan má sọ síta má sọ fẹ́ ní bọ̀dé kan máa fẹ́ ṣe yẹ̀yẹ́ o inú ilé ẹni láti ń jèkúté onídòdó wọn máa yín múlẹ̀ lórí ni o lọ́wọ́ yìí. ṣogbọ́. kò sí nítorí sí mi gbọ́ fún wọn ló ló perfect sound very nice. kò dẹ̀ gbà. ìyàwó lè wọ ọ̀la gbogbo ẹ̀ dàrú ń dàrú yẹ̀wò àmọ́ bá mi ti ṣe àìní fáwọn àtúnṣe. yóò tó mọ ìsinmi nínú lásìgbò yìí tí mo wà yìí I cannot tell no one because I don't know. if they will ever feel what I feel. Why do you mock a pain that you can never endure? Èmi nìkan ló yé, ó ti di só inú ẹ̀ kú. Ta ni mo mọ̀ tí n ò ro tèmi fún? Ìsó inú ẹ̀ kú dòun àmúmọ́ra kélíìzìyà. Kò sẹ́ni tọrọ mi. Kò sẹ́ni tọrọ mi. Kò sẹ́ni tọrọ mi. Eh, eh, eh kò sẹ́ni tọrọ mi yé bí kò ṣọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run. àwọn ọmọ mímọ kọ iṣẹ́ ń kọ́ sí òpin ìlọ dédé bẹ̀lẹ̀ ọ̀pẹ náà ń kọ́ ọ̀pẹ ní fọlọ́ ẹ̀ẹ́n ìyàwó ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ ọkọ ẹ ló wá sọ́dọ̀ mi tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kankan fún mi in fact ó sọ̀rọ̀ ilẹ̀kùn ìgbà tó sọ èmi ti defend ẹ o ìyàwó mi torí mo mọ̀ pé ìyàwó tó dà ni ẹ ó ń ṣoníranu èmi mọ̀ kò dìgbà tó bá rẹjọ́ mo mọ̀ ó dá mi lójú gidi gan ni àti pàápàá sórí obìnrin tó bá fẹ́ jèrè ilé ọkọ tó bá fẹ́ jèrè àwọn ọmọ tó bá bí fọkọ ẹ̀ kó ní má ṣe ránu kó ní má wo ta kó ní lóun yàn lè lẹ́yìn tó wà lé ọkọ kò possible ẹ wo obìnrin tó bá ṣe irú ẹ̀ ègún gidi ni egun burúkú egun ayérayé ni kò lè jèrè àwọn ọmọ tó bá bí fọkùnrin yẹn ah, mọ̀mọ̀ mọ̀mọ̀ ah, ah. kódà gan mo defend ẹ̀ gan ó sì ń bí ẹlẹ́dàá ìwà mi ò bóyá rojọ́ mo defend ẹ̀ mo níyàwó mi tí mo lọ dànù ẹ̀ tí mo fẹ́ sílé mo mọ̀ dáadáa kó lè ṣerun nǹkan bẹ́ẹ̀ yẹn. wo nǹkan tí mo ní kí bẹ́ẹ̀ sọ nìyẹn ò ní ìdàtí rojọ́ rárá rárá ni mo mọ̀ ìyàwó tí mo fẹ́ hmm? ok tó bá dẹ̀ ní anything bóyá ìwà tọkọ ẹ ó níbi tẹjọ sọ sí àbó ní eh, bóyá awọ kan tó fẹ́ wà láàrin yín ìwọ ṣáà má bàa sọ nǹkan kan má bọ̀ lọ́dọ̀ mi kó má fẹjọ́ sùn mi o kó wá ṣàlàyé anything tó bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì fún mi màá mọ mo ṣe máa yanjú ẹ̀ ṣùgbọ́n. Eh, ọkùnrin màá ló nìyẹn lọ́wọ́ ọ̀rọ̀ wọn sùúrù ló gbà o ṣùgbọ́n ìyàwó mi sùúrù ni o ẹ́ ẹ́ ẹ ọkọ ẹ náà kò ń ṣe oníwàhálà bẹ́ẹ̀ yẹn wàá kọ́ṣà máa fi sùúrù máa fi bá lò ní. all right darling nǹkan tí mo ní kí bẹ́ẹ̀ sọ nìyẹn ṣùgbọ́n <laughs> ó dáa bẹ́ẹ̀ náà ṣáà máa bá mi kí wọn ó ti ṣe dé tí mo ti rí wọn ní kó wá wò mí o. ṣé bí mo ṣe máa máa lo life mi lọ́nà líle báyìí ẹ wá náà ibi iṣẹ́ wo gan ni mo dán ibi iṣẹ́ wọn bí n débẹ̀ mi lè concentrate mi ní nǹkan kan ṣe kò lọ bó ṣe yẹ kó lọ kí wàá ní kókó ibi iṣẹ́ tí mo lọ àṣé tí n bá lọ sọ́run máa yá ni ta ló máa bá mi wí. Ah. máa kà báyìí. ẹ wo tọrọ máa máa ya kó ya mi lọ iṣẹ́ ọ̀kan léde n tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mi lẹ́nu ìwé lẹ́nu à ń tó bá máa ṣẹlẹ̀ kó dé báyìí mi náà lè lẹ́nu i'm not going anywhere ah, kí ló dé. lórí ẹ̀ ń kú lọ́mọdé ń kú sáyé lọ. tí n bá fẹ́ nǹkan kan o kì í wá bí mi pé kí ni mo fẹ́ mi ni máa ń pè ẹ̀sán tí n bá fẹ́ fún ẹ all of a sudden tó bá tó lóògùn kó wá ń béèrè kí ni mo fẹ́ yìí kò fẹ́ yé mi mọ́. n kò wò pé ìgbà tó tó wàá bí mi pé kí n wá bí ẹ ni. ọ expect àlejò ni bóyá mo ti ń disturb ẹ mo fi wà nílé ni. Ah, àlejò kẹ rárá. o lè jáde fún ẹ tó bá ní ẹni tó ń wá ẹ bọ. ìgbà tí mo kọ wó. yeah come in. olúwa máa jẹ bóun ọmọ yèmí. kéèké. ọmọ yèmí. kéèké. kí ló ń ṣẹlẹ̀. mo máa wá. àwọn bàbá ọkọ mi rèé o. àwọn ni o. ìyàwó wa. mo máa jẹ́ kó káyọ̀dé ẹ̀ẹ́dẹ̀ kúkú béèrè mi. ọ̀ọ́ ah, ah, kí ló wá dé. béèrè lọ́wọ́ ọkọ ẹ bóyá mi béèrè torí gbọ́ ọkọ mi so ẹ ti wá mímì báyìí ti gbà mí sẹ́gbẹ́ kan ẹ ti tí ẹ pè mí o ìyàwó aṣọ wa dáadáa o kò sí yẹn mọ́ ah, kò sígbà tá a ti bèrè ẹ bí ọkọ ẹ kì í sọ fún ẹ nìyẹn. mo ń jó owó ẹ má bèrè mi náà o akọni so kì í jíṣẹ́ fún ìyá àbí. ẹ onírèzìn onírèzìn onírèzìn jẹ́ kí mi ì dédé jíṣẹ́ bọ̀tọ̀ ọ̀nà ló pọ̀ ẹ máa bìnrin oríje kún ni òun náà mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ òun ẹ nífẹ̀ẹ́ ọmọ àbí náà bàbá ọkọ ẹ gidi rè. nǹkan tẹ́ ń ṣe láti sọ fún mi ni pé fault ọkọ mi ni kò kí n ṣe fault mi anyway lẹ́ni tẹ́tí wá wá kí wá yìí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ ẹ kò sọ fún mi máa wọ kitchen máa sè fún yín tẹ́fẹ́ mú kọ́ ha máa fi sun yín lẹ́nu yìí. <laughs> Um, ṣé mo gbọ́dọ̀ ṣẹlẹ̀ ká tó wá síbí báyìí àti wà òkè. Ah, ẹ bọ kò ń ṣe pé kẹ má jẹ nǹkan kan rárá o tètè wá bá mi lélẹ̀ ni máa fún yín nǹkan tẹ máa jẹ máa dẹ́ fún yín ní mímu. inú wọ bẹ bóyá toró jẹ àárọ̀ kùtùkùtù lọ yín ṣe ń tán ṣe yẹn bá wọn ṣe something very light. but just something light. oh something light. you know what Okay. <laughs> all right darling yẹn ló máa make sense. lẹ́lẹ́. lakoni um, hmm? um, um, orí text message to send sí mi ṣẹ́kun ṣẹ́pẹ́ ní ti ń ṣẹlẹ̀ sá. Ah, ah, ẹni tí ṣẹlẹ̀ síta ni ṣé mi kò ní dé send message sọ̀rọ̀ mi pé mi ò lọ fi ṣẹ́kun wá bá mi ṣeré ni kò sí ohun tó ṣẹlẹ̀ mo kàn fi like káwọn àlè gbogbo àná kan làwọn máa jáde máa lọ bá lọ relax I just feel like I mean let's be home and have fun. immediately tí mo rí message yẹn ẹni mo pè ti méjì but ó ní pé ó possible kó ń wá ó dé possible kó ń pẹ́ wá o kó tó sọ fún mi nìyẹn. bó wá bí òwà àti pé náà a lè tó iná ká máa pè tí ọmọ tó ṣẹlẹ̀ àkọ́kọ́ bọ́ sí bàbá wà nǹkan mú ní tiẹ̀ anything you want of your choice ọ̀ wà nǹkan mú ká wà òkè ó kàn mí ká wà lé ní gbogbo àná kan náà máa jáde lọ́ máa ṣayé at times ó máa dà kí ọ̀nà wà lé kó kàn wà lé mọ́ family thing. but um, akọni message to send yẹ content yẹ ó dàbẹ́ ní pé kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ sí ẹ. ẹ kí ni context náà rẹ pé I'm at home now can you come now ṣe mo sọ pé mo dáná àbí mo ilé ń jó ni. so torí ọtí ló ṣe sẹ́ndì irú mẹ́sẹ̀gì sí mi kí n máa bọ̀ ń bí i láàárọ̀ kùtùkùtù. ìyá àwọn àbínú jọ sọ fún mi ìrònú méjì wo ló ní yàtọ̀ sí kó mu sí láyé tiẹ̀. láyé tó wá ètò onírònú méjì ah, ni. àdúgbò wa ọ̀gá àti padà sílẹ̀ wọn wàhálà wa kiri ó ti nájára òṣùgà ọ̀rẹ́ rọ́síbà mújọ ẹ̀sẹ̀ rẹmi ni àbí òun ló fẹ́ mu tí rẹmi ló máa bí yíyá sukura ọba pé. àrùn àkẹ́wọ́n paraga mi. akọni hmm? ọkọ mi ṣẹ̀ balẹ̀. kí ló ń mọ̀ kẹ́ balẹ̀ tẹ́lẹ̀ títí tí mo rò kó bí a pè kọ̀ọ̀kan mi. ọ̀rẹ́ mi olówó ẹ̀ ti bà mí tẹ́lẹ̀ ẹ̀rù kí ló ń bà ẹ́. ọ̀rẹ́ mi mo ti fẹ́ kú ah, báwo ló ṣe máa sọ̀sọ̀ kó sọ sí ẹ̀ka ọ̀rọ̀ òní jẹ́ arógbó ikú kí ló ṣẹlẹ̀ gangan. eléyìí ah, mo ti fẹ́ kú because there is a very big burden mo ti dé ibà mo ti choke mi mi mọ bí mo ṣe fẹ́ ṣe in fact ó ti ń tírẹ́tì nílé mi in fact ilé mi ti fẹ́ dàrú. irú ọ̀rọ̀ wa nìyẹn báwo ni o ṣe máa imagine kí anonymous person kó máa wọ inú ilé mi wá pẹ̀lú ìbọn kó wá máa bá mi lọ́jọ́ṣepọ̀. ọ̀rẹ́ mi yìí pàápàá kò máa ṣàlàyé fún mi dáadáa omi gbé èèyàn tó mọ̀ rí rárá ó kàn máa dìde wọnú ilé wa báyìí pẹ̀lú ìbọn láti bá ìdájọṣepọ̀ báwo ni ẹ ṣe possible. ṣojú tó bá ti dé báyìí pẹ̀lú ìbọn àwa amúbọn yẹn àwa àwa gbé sí mi lórí àwa sọ fún mi pé kí n bọ́ bọ́ nǹkan tí mo bá wọ sísàlẹ̀ àwa bàbá mi lẹ́jọ́ṣepọ̀ ṣojú ó ti wá wá báyìí tí màá ní pé kí n kà á fún ẹ. èmi èyí. ha dúró kò yé mi gbogbo ni kò lè ṣàlàyé fún mi o tó bá ti wá wọlé àwa ni ṣé ẹ ẹ máa ń dìbò àbí báwo lè ṣe ṣe ṣé ó máa sùn ní lórí akọ̀ǹdé tó bá ti wá dé báyìí ẹ àwa gbogbo tẹ lórí báyìí àwa máa jẹ báyìí ẹ ẹ kí ni gbogbo mọ́ ni láti jọjọ́ yìí o ò so sọ nǹkan anybody. títí di orí ẹlákọ̀ọ́lẹ̀ ní èjì ẹ̀ta títí di day six. tó tẹ wá rí báyìí ó ti ń ṣẹ́tìn lélọ torí pé the first time tó máa wá ti bọ́ ti bọ́ báyìí ló fi gba fóònù mi lọ́wọ́ mi wá pe ọkọ mi gbogbo nǹkan tí ó wá ń ṣe fún mi gbogbo ẹ̀ lọ ọkọ mi gbọ́ so the only thing tó yọ mí bẹ́ẹ̀ ni pé tọkọ mi máa wálé kò mú báyìí torí tó bá pọ̀ mú báyìí ilé mi á ti dàrú. Ah, ó tún pe ọkọ ẹ lórí fóònù ọkọ ẹ ń gbọ́ gbogbo everything tó ń ṣẹlẹ̀ ah, <laughs> eléyìí ní agbára o ọ̀rẹ́ mi eléyìí ní agbára. ìrẹ́ ni rẹjọ́ mi fún náà ni mo ṣe ní kí n wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó bá ṣe máa gbà mí nǹkan tó bá máa kọ́ mi ta lè ṣe ní nítorí ọlọ́run. ṣé wàá rí báyìí wọ́n ní tí ọmọdé bá ti gbé kú ó máa ń dajẹ ni tó bá pẹja ó ń dajẹ ṣòro tó bá ti wá pààrọ̀ gidigba tó bí rí tó pa yìí ó máa ń gbé lọ sílé lọ báwọn òbí ẹ̀ ni o. bẹ́ẹ̀ ni best solution yẹn. ọlọ́run mímọ́ ta ní kẹrù tèmi fún nǹkan ṣe mí àfi bí nǹkan sọ pé ó fọ̀ ṣẹ́yìn lóde lóko lóòsàn kọ́kọ́ fún mi oyin ọlọ́run o ká ní kí n ro tèmi fún báyìí ọlọ́run alágbára oyin odinu o ah odinu odinu odinu ọdẹ ti dínú jù ó dẹ̀ ti máa débí báyìí lá bíi three times i'm sure wà á ti débí báyìí. and you didn't tell me anything. orí kò dínú ó dínú tó dẹ̀ ti fi dídúnú yẹn sí ó ti fi ṣe ra ẹ̀ alábàjọ alábàjọ ọmọkùnrin yẹn ń pè mí a ní mọ́mì ọmọ yín wà múdì mọ́mì ọmọ yín ṣe ah ó dẹ̀ wo sùsùsùsù ó dẹ̀ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ọmọ yín gbọ́kàn yẹ kí bọ̀bọ̀ yẹn yè tó bá jẹ́ wípé ìjọ tó ti kọ́kọ́ ṣe tó ti kọ́kọ́ sọ fẹ́mi ni ọlọ́run mọ̀ pé tó bá tiẹ̀ máa dán kejì wò ọ̀run làlá ni kò ní gbélé ayé ṣèkejì <laughs> àmọ́ ti jẹ́ kó lọ o ti ń wò pé ta ni koro tiẹ̀ fún nítorí kí ló ṣe wá nítorí kí ló ṣe wá wá jìyà ìyà tó mọ̀ díẹ̀ ẹ kò má lè pè mí ìyá ẹ̀ sọ fún mi I thought we were friends àbí wọ́n kọ́ ọ̀rọ̀ kọ́ parọ́ fún ẹni ni kò sí tó ṣẹlẹ̀ ń gbèsè ayé mi tí mi ò fi wọ̀ ẹ́. Ah, kí ni mo máa ṣe sọ́dọ̀ ọ̀lẹ̀ yìí o wọ̀nyí ah, ah. obìnrin yẹn òṣèmọ̀dé kódà kò sí kékeré òun obìnrin tó ti dàgbà tó ti lọ ní ọkọ kò ń ṣọmọ kékeré mọ́ ọ sórí tó bá rí ilé tó ń dùn tó ń tòrò obìnrin tó wà ń bẹ̀ ló mọ́gọ́ tó ń dá sí o a wise woman built her home. Hmm? so for my darling wàá mọ bó ṣe máa dáàdùn joy happiness padà sínú ilé but big mommy ṣọ́kàn ni wàá fẹjọ́ mi sùn yín ni. <laughs> fún i'm not here for question and answer session Me ò ń ṣọmọdé mo mọ notice no now tell me when last lọkọ ẹ ti ń jáde báyìí tó no answer my question no tell me when was the last time to múra tọkọ ẹ náà dẹ múra tẹjọ gbéra yín jáde ẹjọ ṣèbẹjọ máa wá kí mi ń bí no tell me but for a while now ẹ máa ń wá lọ́tọ̀ọ̀tọ̀ ni àmì ah, ń ṣe bébì náà ẹ ṣe mà ẹ kó àkíyèsí mà èmi náà sa ipá mi máa ń ṣe every necessary things. ọbẹ̀ ta ọ tó bá gbọ́n ló máa ń build home ẹ̀ bó bá dẹ̀ ṣe fẹ́ kí home ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ló ṣe máa build ẹ̀. I cannot tell no one because I don't know if they will ever feel what I feel. Hello, Ore. How far? Ṣé wàá Ah, kí ló ṣe é tó Can you go Kí the office? Show little lọ́fíìsì. Okay, come on, come mo fẹ́ ṣe nǹkan kan báyìí sìn kí n má ti ṣe nǹkan tí mò ń ṣe tán máa yọjú sí mi ò ní pẹ́ mi ò ní pẹ́ mi ò ní pẹ́ all right all right ó ṣe bọ̀bọ̀ ìdún sàǹdà. ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run kò sẹ́ni tọ́lọ́ yé kò sẹ́ni tọ́lọ́ mi kò sọ̀rọ̀ mọ́. Um, kí ló ní ló ṣẹlẹ̀. mo ní kí wọ́n sọ fún yín pé fáwọn mr and mrs benson tẹ sent mi via email kò wá detailed rárá sá. what you mean is not detailed because mo fara mi treat mo sent yẹn. phone number one it's not there and um, address for the next meeting is not stated there too. oh that's true that's true that's true phone number gan sin ah you know what um, ma richard out sí wọn eh, bí wọ́n send ẹ̀ sí mi dem ma forward ẹ̀ sí ẹ̀ but other files wọn wájú ọ̀ṣà ń ṣiṣẹ́ lórí ẹ. yes i'm working on it already. ẹ eh, lọ parí àwọn yẹn tó bá parí ẹ̀tọ́ wọn um, kò kò jẹ́ kí n mọ̀. all sorry ìbá jẹ́ kó o lọ lọ́kùn tẹ̀ wá sọ̀rọ̀ ṣe tó bá tẹ̀síwá wọlé tó wá ráyè bá lè kí ó ń gọ̀ gan ó ń gọ̀ gidi gan bó ewu yẹn ló ṣe gọ̀ sí. ọlá kúkọ jẹ́ nìkan tó lákì kan fiṣẹ́ ní fúnra wá sí lédà ọ̀rọ̀ yẹ ká rí yẹlẹ̀ nílò ti torí ẹ̀pẹ̀ náà àbúrò. tèmẹ́jì oh notice any changes now. No, notice o o rí pé nǹkan kan yá bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ mo ṣe ń wà tẹ́wọ̀ rí pé nǹkan kan change. ló ṣẹlẹ̀. ìyàwó ẹ kí ló ń ṣe fún ẹ. akànnì kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà you can confide in me. o rí bíi pé Nigerian lọ́bẹ̀ yẹn but eh, tọ̀rẹ́ mi tó sọ yẹn mi lọ́rẹ́ mi o you are still the only friend I have. Eh, báwo ni ẹ. Eh? dúró kí ló wá di torí ẹ pè mí lórí fún pé kí n wá rí ẹ. ẹ pé bóyá o observe pé mo ti change or anything mo ti ní. tó kàn pè mí lórí fóònù gbogbo nǹkan tó ń bá mi sọ èso lè bá mi sọ lórí fóònù tó wá ní kí n wá rí. no ọ̀chẹ́ mi lè pọ̀ rẹ́ ń gbé mo fẹ́ wọ́n ló complain pé mi ń pè é pé ti tẹ́lẹ̀ ẹsẹ̀ mo tún pè é pé káríra wọn sọ tún complain i mean ṣé mo lè pè é pé káríra ni tí wọn náà lè pè mí mo kàn fẹ́ rí mi ni àwọn onímì ìpẹ́lẹ́ ẹjọ́ mẹ́ta ìmúdẹ̀ tó bí ẹ̀sùn tó ń kàn pé má bínú má bínú ọ̀rẹ́ mi má bínú no fess <laughs> ọ̀rẹ́ mi kan lọ fà ní no <laughs> mo wà pa àmọ́ra rẹ̀ ọdún wa ọdún ẹ mi mo níbí kò sígbà tí mo close mi close ṣé gbé mi wọ gbóró ni. Tinúkẹ́ báwo ni. o ò notice kankan ní ọ́fíìsì. ọ̀gá náà òyìnbó wọn pọ́ńṣà mi ṣe it's like something is wrong like kò dàbí pé wọ́n ronú àbí kankan báyẹn. actually mi náà notice but olúkálùkù ló ní problem ṣe náà. really. àbí à lágbára o. ṣé nǹkan tó wá ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kiri ó mọ pọ́kùnrin yẹn wo ṣeré mo bízì o má disturb. èwo tí nìyẹn ṣé wọn lè gba ẹ sọ̀rọ̀ aṣáájọ wà mí báyìí. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe mo bízì mo gbọ́dọ̀ dìbíbà ehm, kìíní ìfọ̀gbà. wọ́n jẹ lómi. mami ilé mi ti fẹ́ dàrú ìjọba ayé mi àtàkàn ní mi ń sìn ṣé là ń ṣe bí ata àtọ́jú nínú ilé ká ti ẹ̀ gbọ́ tìgbà tí mi ti wà fẹjọ́ sùn yìí. nígbà tí mo dẹ̀ tún wá fẹjọ́ lọ yìí tẹ̀ sọ pé solution máa wà o ó máa tó kú o àbí kí nǹkan kan tiẹ̀ ti ṣe é kó ṣàkọ mi nà ó solution. ọkọ máa. ọlọ́run kó máa mú wa. àmín. ṣorí lọ́jọ́ yẹn tó sọ̀rọ̀ ó ṣe mí bíi wípé kó kú immediately like it should, it should die right now ara ọmọ ló ń ka mi bó ṣe ń ṣe mí gangan ni mo ṣe ń sọ wípé màá pa kò ní dọ̀là ẹ mo payán lójú ẹ̀rí ni débi tí màá po díndín yìí èmi ti ń wù wípé ó yẹ kí n lè rí solution ti because bó ṣe ń ṣe mí lọ́jọ́ yẹn bíi pé kí n pààyàn ní lóòótọ́ àmọ́ ń gbà tó dẹ̀ jẹ́ wípé mo wò pé gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì mo kàn ń gbàdúrà mo ń gbàwẹ̀ pé kọ́lọ́run kó bá mi rọ̀ lọ́kàn kọ́lọ́run jẹ́ kó tiẹ̀ fẹ́ sílẹ̀ ká máa fi mọ solution kan tá a ṣe sí ni àmọ́ gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì òdodo òyìnlọ́lá lẹ́yìn kí psalm twenty three kí twenty five àti psalm fifty one ah. ká máa tọrọ ìdárí jẹ́ ká dẹ̀ máa dúpẹ́ ọ̀rọ̀ ògùn ń sọ ìgbòkùn tó ṣe fi la láàta kò ṣeé fi lọ aráàta òkè aráàta wo ni mo fẹ́ pè jókòó àwọn tí wọ́n lè bá mi dín pẹ̀lú ẹ̀ tí màá sọ fún wọn gbogbo nǹkan tó ń ṣe fún ẹ ó wò mọ̀ yín pé wọ̀gbọ̀n ò nílé rìn yín títì nítorí pé wọ́n á máa fi ẹ́ ṣẹ̀sìn wípé ó wà ní ọkọ ọkùnrin míì tún bá lájọṣepọ̀ jẹ́ ká wàá fìyà fọlọ́run jẹ́ ká ṣe fọwọ́ lẹ́rán sórí mi ò tí mò ń ti máa ṣe ni ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe ṣé pé mi ò ní ṣe kankan yẹn mo máa ṣe mẹ́wàá òwò báàgì ló wà bíbáyìí kó tó di pò wọlé yẹn bí mo ṣe ti gbé bíi two hours nìyẹn ibi báyìí ló wà tí n bá ti máa lọ sí ṣọ́ọ̀pù báyìí má kàn tiẹ̀ dédé jókòó àárẹ̀ mi tí n bá dé ṣọ́ọ̀pù òun gan mi ò fara tajà. Ah, ẹ kú jókòó gentleman. Ah, ẹ jọ̀wọ́ can I over you àwọn bíẹ́sì wa wọ́n tutù dáadáa a dẹ̀ ní àwọn wines lóríṣiríṣi tó jẹ́ pé tẹ́ bá gbòòrò rẹ báyìí ó jìgbìjìgbì. mi tẹ sọ̀rọ̀ déyàn gangan lẹsẹ sọ̀rọ̀ bí ẹkẹ ẹ jọ ṣe ní rẹmi. a ní lóríṣiríṣi. ẹ jẹ́ kí wọ́n bọ̀ tù lórí tébù ẹ má jẹ́ òpẹ́ rárá rárá. ẹ kàn fún mi ní ice. ice ọ̀rẹ́ mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ tí ó bá tutù kò ṣeé mu. Ah, o back to business back to reason why we are even here. ọ̀rẹ́ ṣé mo pé láàrin kakọ́sì kákọ̀sùn máa ń wà mo rí pé láàrin gbogbo àwọn àtàjọ ń ṣọ̀rẹ́ mọ̀ kí mi àti ẹ̀ báyìí five and six ni wa ọ̀rọ̀ wa dẹ̀dẹ̀ bá ní pé ó yẹra wa torí ẹni jọ́ mẹ́ta yìí mi mọ̀ bóyá nǹkan tí mò ń rí ọ̀ nǹkan tí mò ń tí mò ń suspect bóyá ìwọ náà ń rí o Àkànní Àkànní wà disturbed torí mi mọ̀ ó recently ó send message kan sí mi. yeah yeah ó send sí mi náà. ó oh, ó send sí wọn náà. Ah, ó send sí mi. bàtà máa délé ẹ̀ bọ̀ níbi lè lóní ká máa mutí láàárọ̀ kùtùkùtù in fact tá a bá tún wá sọ̀rọ̀ lọ sí right aláya kan ní máa gbégbá left ibi tọ́rọ̀ ìdẹ ń lọ yìí mò ń fura pé nǹkan kan ń ṣe àkànní mi wàá mọ̀ bóyá nǹkan tí mò ń rí yẹn bóyá wọn náà dẹ̀ rí. o ọ̀rẹ́ ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ nǹkan kan ń ṣe ọ̀rẹ́ wa because ó pè mí lọ́jọ́ kan ó bá mi sọ̀rọ̀ wọ́nà wọn really nínú nǹkan tó ń sọ ó dàbí pé ó ní marital issue ni bọ́ mi kò wá wà specific bóyá ìyá ìyàwó ẹ̀ ló ń fún ní issue ni o bóyá ìyàwó ẹ̀ gangan ló ń fún ní issue ni o mi ò lè really sọ bọ́ ó ní marital issue. wọn ká tìgbà tèmi níjọ́ ta lọ léèmí ni mo ti ń fura pé bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí we need to help him o i need you to help akànmí o. ó ní ká help èyí ṣebí èèyàn tó bá sọ fún nǹkan báyìí ń ṣe òun ló máa help ìyẹn lára òun ò yá kò sọ fún ẹ pé inú ló ń rùn ara ló ń dùn ẹ̀dọ̀ ló ń dùn ká mọ̀ nǹkan tá a máa ṣe ṣebí èèyàn tó bá sọ nǹkan tó ń ṣe òun gangan lèyìn máa mọ̀ nǹkan tí èèyàn máa ṣe. o tún rí yẹn sọ o ah. tún rí yẹn sọ but not withstanding náà ẹ tí o bá sọ bó sọ náà aṣáájú ní para wa wọ máà tó múra báńkà tó jẹ́ kínní ah. bá máa yí dáa. ẹ lóyin lọ́lá. ẹ mú wa nílé mo kàn fẹ́ ra nǹkan ní street ni. èmi rò pé ńgbà tọkọ ẹ ti travel ó yẹ kó máa bọ̀ lọ́dọ̀ mi bíbá ẹ kí ló dúró ṣe ń lé tó ń ra nǹkan káàkiri àdúgbò ẹ can't you just come here pẹ̀lú gbogbo rògbòdìyàn àti gbogbo èyí tó wà nílẹ̀ yìí ó tún máa jẹ́ kí wèrè kan tún wá ká ẹ mọ́lé ṣé bí wàá kẹ́rù ẹ̀ wá dẹ̀ máa bọ̀ ń bíbá ìbọn ṣe máa bẹ́ẹ̀ nù lémi èmi á máa wò nígbà tí ò ṣe pé wọ́n ti ṣetán láti fojú sunkún àwọn tó ní mọ́mí kò ṣe fún òun èmi náà pé kí n dúró nílé àmọ́ big mọ́mí sọ fún mi ẹ̀gbọ́n kọ́ mi ó ní àwọn máa máa check up on mi since tó dẹ̀jẹ̀ pé one week náà lọ́kọ mi fẹ́ lò ó dẹ̀ ti lò two days níbẹ̀ ni mo ṣe wò pé kí n dúró nílé kó má lọ di pé wọ́n máa wá mi wálé ńsìn wọ́n á ní mo ti rìn lọ pé ìrìn ara mi náà ni mo rìn rìn kún rìn mi ì dẹ̀ fẹ́. ẹ ò dà ń gbaná kò burú tọ́lọ́mbá dẹ̀ ti jẹ́ kí wọ́n dẹ̀ ti wá bẹ́yẹn ìjọkíjọ tó bá ti wá tó bá ti ń kọrí sọ́nà ilé ẹ̀ kí wọn náà máa kọrí sọ́nà bíbá ẹ̀. ó dá màmí. jọ nítorí ọlọ́run ọkọ mi bó ṣe ń bọ̀ tún máa wò sí o kó máa wájú kó dé máa wò yìí ṣé o mọ̀ pé ojú báyìí lálá kan fẹ́ sórí o jọ ọkọ mi. ó kì í gbà yẹn n kò máa ra nǹkan náà ni màá wọlé padà sí. ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbọ́dọ̀ mi yó fẹ́ni tó gbọ́dọ̀ mi yó mo ní ìdúró sí i ìbẹ̀rẹ̀ ò sí i fẹ́ni tó gbọ́dọ̀ mi o fẹ́ni tó gbọ́dọ̀ mi o ẹni àròrò kàná sílò à ẹni àròrò torí pé díẹ̀ ti bá lókun ara orókun ara òrẹ́ díẹ̀ iná jó kiri ó sá ló bá jó dórí kókó ẹ̀yin tẹ́ fa ṣoṣo ẹ̀ orí ìjà ṣoṣo ẹni àròrò tí ní ká sínú ọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mọ́ kíkpá ṣẹlẹ̀ ibà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ rọ̀ àròrò àníkẹ́ àbójúbọ̀ mi mo ní ìgẹ̀kú amójúbà. sori bó ṣe wà yìí ó máa jẹ iṣẹ́ ìmọ̀jú. Ah! iṣẹ́ ìmọ̀jú ẹjọ́ torí ọlọ. so ọkọ ẹ bílíìfù pé òun ti fẹ́yàwó sílé inú ẹ̀ ń dùn. Ah! Ah! tó bá ṣe ọ̀yà ọ̀yà mi ẹ sáré ọkọ tẹ bá fẹ́ ló wà gidi ló bá jogún yẹn ṣàmú wa tọjọ náà àti méjì lọ Ọlọ́run lẹni kẹta wa ló bá jẹ wá ṣẹyìn yẹn bá mi bẹ wọn kọ má bínú mi ní sísí bẹ mọ ẹ jọ torí Ọlọ́run. so o lè fi ilẹ̀ àrí. fi kí ni ẹ sá. o lè fi ilẹ̀ ń pé tó máa ń bá ìyàwó ẹ lájọṣepọ̀ kó máa gbọ̀n káàkiri kárẹ́ máa gbọ̀n káàkiri o lè fi ilẹ̀. mo ní ìdúró sí i ìbẹ̀rẹ̀ sí i méjì olórí burúkú ni ẹni tó bá ṣe yamayama máa fọ́ orí ẹ olórí kí méjì o ti já wèrè o ti ṣí èrè ṣé wọ́n ti gbàgbé akọni o ti gbàgbé. fẹ́ nǹkan nice treat ẹ̀wọ̀n náà tẹpá mọ́ṣẹ́ tẹpá mọ́ṣẹ́. ẹ mò ń tẹpá mọ́ṣẹ́ Ọlọ́run ti bless ẹ. a ọdún mẹ́rin sígbà Ọlọ́run á bless ẹ báyìí tẹpá mọ́. ẹyin tí ayédọ́dọ̀ máa jẹ́ kí. tọ́nà o fẹ́ ṣalé nìyẹn. àìsí ẹ mo fẹ́ ṣá. ìdílé yìí náà mo rí pé ń gbọ́ náà. ẹ kò bẹ́ẹ̀ òde. ẹyin padì mi náà lè gbé mi. ẹ jẹ wà wà máa jẹ bí wèrè mọ̀kúlógún láwọn akágọ́ mi. tó bá láwọn wèrè láwọn sẹ́mi mọ̀ ọ́ ó ti yẹ omi ní pẹ́ má fọ fún ayé ìjọba má fọ má fọ ọwà má fọ má fọ sẹ́ má fọ ee ṣé wàá òkè. pẹ̀lẹ́ sórí yẹn wọ pẹ̀lẹ́ ṣé wọn ẹjọ rẹ ó tutù díẹ̀ àbí máa níná dáadáa bíi tí wàá dẹ̀ sí jẹ́ ìrànlọ́wọ́ twenty four hours pẹ̀lẹ́ ó ò jókòó dáadáa ò fẹ̀yìntì ọkọ̀ jókòó bẹ́ẹ̀ tó jókòó dẹ̀ra ó be very comfortable náà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ pẹ̀lẹ́ díẹ̀. yes sir jákèjá àjọsí kìíní eléyìí tó kọ tó jókòó dáadáa yìí tó bá wà báyìí kọ ah. how about this ó bẹ́tà wá ẹ̀ kọjú mo sọ yẹn kó wà kọ́ tébù pẹ̀lẹ́ ó yẹ kí n wá nínú music video yìí mm, bàbá yẹn ò lè ní sọ̀rọ̀ ni ìgbà tó fẹ́ ya musa yẹn lọ sí Mexico mo lọ ṣe shopping yẹn I got a lot of stuff a lot mo ra a lot designer name mo ra àwọn tó pọ̀ gan mo fún lówó. Hmm, nìyẹn mo wáyàwó sí. because tí yorùbá ṣáà lè wà ń bẹ̀ ó yẹ kó lè ràn owó ẹ̀ ṣẹ́ ah, sorry o oh, i'm not bugging you. ah no not at all. èmi mo níbí o ah this is my house. Ah, eh, ah, àwọn ojú ọlọ́run jáde wọ́n náà fún wa lọ́mọ gidi tó máa gbórí dúró. àwọn kan níbi olúwẹ̀ olórí obìnrin àbí nǹkan kan ni nothing bí ẹ̀fẹ̀ máa ń dá kó sílé kó síta ni. ọlọ́run àṣẹ mi tó dáa. àmì òṣèdè àmì ọdún yìí á san owó yẹn à <laughs> gbẹlẹ bóyá kó tó lọ máa pe ọ̀rẹ́ mi kan o ìyá ọ máa ń ta àwọn hundred percent human hair yẹn natural one hair tó máa ń make sense ó máa ń láwọn àwọn inches ọmọ twenty four inches àwọn pàṣẹ kó máa ń dé waist ẹ̀mí obìnrin ó mú kíní ọkọ wò. <laughs> oftentimes in life ẹ tó sin wàá lè má sọ fún ẹ because usually o máa ń wá bí mi ò bá jẹ́ o mi ká o tó gbà fún náà everybody ló mọ̀ but láàrin wa nǹkan ò gbé pẹ́lí fóun díẹ̀ ìyàwó yìí ń drag. Eh, actually i know. ọmọ. yeah i know that ẹ eh, but level two one was a big girl kọ́ ẹ kó jẹ́ kó máa gbé ẹ lọ́bì kan náà máa fa so ibi tó bá máa ló yẹ kó jẹ́ lé pé ilé boyfriend ni i mean mi sọ pé bóyá kò lè dáa fún ọ but for now ah. ẹ eh, actually mo wà òkè pẹ̀lú ẹ. ó wà òkè pẹ̀lú kó máa gbé ẹ kiri lọ́lé onílé with all this beauty and class ah ah surely in life àwọn kankan máa ṣẹlẹ̀ tí ì yí ẹ̀dá gbogbo ọkùnrin kan ló máa fi natural eye natural face bóbìnrin sọ̀rọ̀ ẹ ló máa fi nǹkan bá sọ̀rọ̀ obìnrin mi nílẹ̀ tó máa ṣí níyè kórè ẹ̀ tó pé ah kí mo ṣe bí ìdọ̀tí ordinarily mean with your look i mean ọmọ agbé ẹ ọkùnrin kiri bí ẹni mo ló fẹ́ gbé ẹ lọ ó gbé ẹ wá bí agbé ẹ lọlé ẹlòmíràn like oh, all those things kò pọ́n ẹ àti lady. ẹ má worry i'm okay with it. you can be okay with it kò dáa fún nǹkan tó jóbìnrin ni obìnrin tó bá ní àlùbáríkà lára gbogbo bẹ́ẹ̀dì kò dáa what i'm telling you now is is very simple as you are mo ṣe ra get a man that will take care of you

di méjì ṣé wàá ti jú mi ní jáde tẹ́lẹ̀ kó tó wá sọ́dọ̀ mi ni. àjànà òun kí ló ṣe ẹ́ why you crying ọkùnrin kọ. àwọn olè ló ń ṣe òṣè olè bẹ̀rẹ̀ sí géètì láàrin mi àti ọlọ́run àwọn kò ti ya. níbo láyé yìí wà lọ òun gbogbo orí kodò. akọni kí ló ń ṣẹlẹ̀ níbà.

o gbọ́dọ̀ kúrò mi báyìí o dimitri o gbọ́dọ̀ kúrò mi báyìí o. ǹjẹ́ mo wá ṣe ń ṣẹlẹ̀ oh. akọni o máa ní láti ṣe kan tó tọ́ àti kan tó yẹ so that gbogbo ọ̀rọ̀ tó wà ń lé yìí máa lè kúrò. ọmọ nígà mi náà ni ṣé gẹ̀ àmà nígà it don happen you although ọ̀hún tó ṣe èmi gan ọ̀gbọ̀n mẹ́sọ̀ ọ̀nà bẹ̀ nínú àwọn ẹ̀gá ẹ̀ gbogbo àwọn ọmọ yìí náà wọ́n láǹkúrẹ́ kan yín dẹ̀mí ò tí wọ́n wá ibi fine fresh nigga tó bá bọ́ sí gbòòrò wá ṣe fifteen ẹ̀ ẹ ọmọ tó ya pa tó wá torí ọmọ tó wá lọ bínú sí pàdé ẹ náà àtàgẹ ìpè ṣọwọ́ gọ́bìlì ọmọ yẹn gan le ọmọ jẹ́ kémi tiẹ̀ ti súnmọ́ gan tó ti gbé wá tó ti yọ understand ah ṣípàdé máa ọmọ yẹn jẹ́ bóyá nǹkan wà mẹ́rin tó special nà kò yẹ so that one day she say you come out now you no wan enter my house again una dey sell so the make she come my house now no dey enter my house unto oh, oh, oh. say one babe one babe be wey no be this say dey worry you na ẹ na my guy na ẹ jẹ ẹ dey worry you. dìmé gbàgbára lè lè dá mi kọ́ ló bá sọ̀rọ̀ náà. wàlígà ẹ wá ọjọ́ mi lè rí ìjà. àsìbí sọ ẹ àsìbí sọ ẹ mi mi i go give you babe wey be say to bá rọ ọmọ ẹ wọn máa ń nọmọ tó ń sọ ẹ pa two hundred times. ó wà parí ọ̀rọ̀ mi. i don't hear you i no need any babe. you need am. you no need babe. dìmé jì jọ́n torí ọlọ́run sórí gbogbo kan tó ṣẹlẹ̀ pátápátá gbàgbé nípa ẹ̀ ó ṣàrí pò fún ara ẹ̀ ló wá bẹ̀ ṣó ti gbọ́. hey go ma nígà nígà mi sórí ọmọ yẹn gan jẹ bí àwọn kan wà bẹ́ẹ̀ tó special ó yẹ tó bá ah. ọmọ ọmọ yẹn nídìí. Eh, mo mọ̀ náà sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ní méjì mo bẹ́ẹ̀ o dẹ̀ ló ti tọ́nu ẹ̀ mo bẹ́ẹ̀ mo fọlọ́ fún ẹ̀ mo bẹ́ẹ̀ o dẹ̀ ló ti gbẹ́ bẹ̀sẹ̀ mi mo bẹ́ẹ̀ kí wáyé tó wáyé tó wáyé ọ̀kan tó ń káyàwó yà ọ̀kan tó wá tó lẹ́yìn àlọ́ bàbà àti lẹ́bí papọ̀ yẹ mi mo bẹ́ẹ̀ eré ọmọdé nìyẹn bàtà wá sùn yẹ kí ẹ̀ ti kó lọ́kọ̀ ẹ̀ láti gbà wọ́n nìyẹn mo bẹ́ẹ̀ náà. aláìda èèyàn ni ẹ olórí burúkú èèyàn ni ẹ ìwọ tí torí ìwọ orí burúkú ara ẹ ó jẹ́ kí n lose ẹni tó yẹ kí mi fẹ́ sílé o ti gbàgbé mi o ti gbàgbé pé imí kínkín nílé tí àwọn gbẹ̀gìrì ni tọ́jú bá kúrò bẹ́ẹ̀ ọkàn ní kúrò bẹ́ẹ̀ tó bá ṣe yamayama máa fi ìbọn ìbá fi fọ orí ẹ̀ yóò sún síwájú mo ní kó sún síwájú. mo mo ti sọ mi ìrẹ́ ṣáàgìdì. ọ̀rẹ́ òsì yes give me. tó máa tó máa pẹpẹ pẹpẹ fúnra balẹ̀ padà gbẹ̀rù. tọ́lọ́ rọ má jẹ́ kó wọ́n rárá rárá o bá kí n dájú tó o bá dá mọ̀ o kò ní sọ́kọ̀ o kò fọ́ ẹsẹ̀ o bá ọ̀rẹ́ mi dájú sí kọ̀ o wá kẹ́ ẹ mọ́ni o bá ẹ̀sùn mo ń bẹ̀ ọ̀rẹ́ mi bá ẹ̀sùn oyin ọ̀rẹ́ mi wá ọ̀rẹ́ mi wá ọ̀rẹ́ mi gbà ọ̀rẹ́ mi gbà ẹ̀sùn ọ̀rẹ́ mi gbà ẹ̀sùn oní ọ̀rùn ni oní. sọ́yà àkànní fúnra ẹ̀ burú ni ẹ jẹ́ ọkọ ṣé orí ọkọ ni fún rẹ̀ dàrú ni ṣé wọ́n fẹ́ fi bá òun tẹ̀sẹ̀ sí àbí. ẹ ṣé tí wàhálà tèmi bá dé ṣẹ́kọ̀ ni màá lè stand ẹ̀ ṣá ah, so àmọ́ ní gbórígbóyà ó wá kẹ́rù léwọ̀n lórí ó ní kó máa bọ́ lè ya ẹ̀ ọmọdé pọ́ lórí burúkú làkànní ọ̀hún ah, ṣọlọ́ọ̀ṣì làkànní ni àbí wọ́n ẹ̀rọ ẹ̀rọ ìlànà jinlẹ̀ irú èèyàn jàtijàti wo làkànní iná ah, pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níṣẹ́ kókó eh, eh, bá wọ̀ rí èmi ni mo ti kọ́kọ́ bá wọn tí mo ti bá wọn ṣe bí eré àfi bí ìgbà tẹ́lẹ̀ tó bá yẹ kí dá àtẹ̀kútẹ́ tó bá pa wọn ṣe tó bá yẹ pé mo ti dá sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí n dá sí ni by this time around òun fúnra òní ló dín láyọ̀ kó jẹ́ ìwú ẹ kó ní kó máa bọ̀ lé ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti wá ṣẹ́ mi òun lọ́lọ́run fi jẹ́ mi bí mo ṣe máa gbọ́rọ̀ ah, wá ṣé kò mọ̀ wípé tí wọ́n bá lé ewúrẹ́ títí títí tó bá kọ ògiri tó bá padà ó máa fèpè fẹ́lẹ́pẹ̀ ni Eh, àkànní fẹ́ máa tẹ̀mí nírú àbí máa ṣọ́ mi wèrè máa ṣọ́ dẹ́tí dọ̀tí tí ò ní gbóògùn rubbish mo dẹ̀ ń dákẹ́ látijọ́ yìí mo ń dákẹ́ mo ń wo pé kí ni mo lè ṣe tọ́wọ́ lọ́hùn ò tiẹ̀ tiẹ̀ fi wọ̀n mí nǹkan tí mo máa ṣe lórí ọ̀rọ̀ yìí o tún wá gbójúgbóyà lórí ẹ̀ṣẹ̀ tọmọ mi ò mọ̀dí mo rò pé olórí burúkú ọmọ ni. ẹ̀jẹ̀ mi ló máa ń fẹsẹ̀ tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sí adìẹ mi ti tẹ̀sẹ̀ sí máa rubbish. abẹ́rẹ́ <laughs> eh, abẹ́rẹ́ ló kù di tó bá sọ tó bá ló wò gbà á ní fọ́ọ̀sì kéèsì ẹ̀ fún èmi tó yẹ pé mo ti ń wò bọ́ báwo ṣe máa kọ́ mi bí mo ti máa ṣe mo ní gbèrò ọ̀rọ̀ dákẹ́ tó ní mi ò fẹ́ kí lè yí dàrú We you stop crying will you stop crying èwo yẹ kó ṣì tí wọ́n sun mo á ní fọ́ọ̀sì kéèsì àwọn ṣẹ̀wọ̀n olùlọ́sì olùlọ́sì rẹ́pìsì lásán lásán ara ń tà sọ nìyẹn a bá sọ fún wọn pé iye ogún ọdún a máa gbóná a máa jó ni lọ́wọ́ wọn á rò pé lẹ́yìn ṣé wọ́n tó ṣe tó ṣe lánàá lọ́wọ́ á dín báyìí nìsín. sórí ọ̀rẹ́ mi odò tá a bá fojú rí náà ó lè gbéyàn lọ o tá a bá sọ pé ìyá ìyàwó àkànni kò lè ṣe nǹkan ẹyọkan tó lè ṣe mẹ́wàá ńkọ́. ọ̀rẹ́ nǹkan tó ń dẹ́rù bà mí kan ló mẹ́nu bà yẹn ó máa yẹn ò tẹ́kẹ̀ easy o ah! ó ń threatening gidi gan ó ní tákàn bá fi lè gba ọmọ òun padà kò má ṣe bẹ́ẹ̀ kódà ọmọ ọ̀rọ̀ rape case gbà yẹn láti gbàgbé ó lóun máa revisit ẹ̀ òun máa make sure pé òun pursue ẹ̀ wọ́n prosecute ẹ̀ òun ṣe àkànní wọnú ẹ̀wọ̀n báyìí ni i'm telling you kò take it easy o ó nítorí pé ẹ̀ṣẹ̀ tí ọmọ òun jìyà ẹ̀ kò mọ́wọ́ kò mọ ẹsẹ̀ i don't know what to do ẹ eh? ò ní jẹ́ ká búrò mi lọ sẹ́wọ̀n o torí kò kò kò kò kò kò kò fẹ́ yé mi mọ́ báyìí ọ̀rẹ́ mi ó ti sú mi o ẹ́ àbí kí ni gbogbo wàhálà yìí gan. ọlọ́run ní jẹ́ kó lọ sẹ́wọ̀n àti ẹ̀ní rírú ẹ̀ lágbára lọ but nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ó máa bá àkànní sọ̀rọ̀ ni o wàá bá sọ̀rọ̀ gidi gan kó gbàjáwó ẹ̀ padà because nǹkan tó sì ń ṣẹlẹ̀ àárín ara wa ṣì ni èmi rèé ìkọ̀ǹkan náà jọ ni wá so ká rọra ṣe kinní yẹn ló kúrú láàárín ara wa mọ bí mo ṣe fẹ́ bá sọ o ara ẹ gbóná o. ó máa bá sọ náà ni ó máa bá sọ ní sódà gbogbo a lè dá ìdáhùn sáàrin ara wa ń bì. Ah, ó dà ọlọ́run á gbàkóso. àmín. ọkọ mi bó ṣe wà lẹ́nu ikú yìí. ó ti sunkúnsunkún ojú ẹ ti wú ó ti kékeré sí omi ni ò jáde mọ́ bẹ́ẹ̀ sí ṣó fẹ́ para ẹ̀ dànù ni mo jí mo rí everywhere mo rí pẹ́rú ẹ̀ ṣì wà mí tó wà kó tẹ̀ o ò tiẹ̀ try láti ẹ̀ ti kó jọ débi tó máa di kí ló ṣẹlẹ̀. mọ́mi ṣe rò pé mi àtàkàn ni a sì lè jọ gbé papọ̀ mọ́ ṣá. <laughs> ọmọdé eléyìí ò mọ ògùn ń pè lẹ́fọ̀ọ́ ẹ máa jọ gbé títí dọjọ́ alẹ́ yẹn ni kò máa sí nǹkan tójú òrìrí ọmọdé yìí ojú ti rí ojú tá gbà fi ń rí nǹkan tó fi ń wò wàìwàìwà tó ń wò bẹ́rẹ́bẹ́rẹ́ ń tójú àgbà ti rí ó pọ̀ gan ni ṣé kí n pe ẹlòmíì wá kó wá ṣe experience ẹ pẹ̀lú ẹ nǹkan tójú èmi fún rárá mi rí kó tó di pé bàbá ẹ ṣaláìsí ìwọ orí ẹ gangan la wà gan náà ikú ẹ náà ló kú. kí ló ń ṣe é pẹ̀lú gbogbo àdúrà ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ kí ló tún fẹ́ wá kò síbi tó máa gbé mi báyìí ọlọ́run má jẹ́ kí n fowó ara mi ṣe ra mi ṣé ká tún wá gbọ́ wípé ọmọ mi kò lé ọkọ ó wá wá síbí báyìí lórí ọ̀rọ̀ ta ti yanjú ta ti sọ. ọkọ ẹ ti bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe ń bẹ́ẹ̀ náà ló ń pè mí náà ó ti pe gbogbo àwọn tó jẹ́ àgbàlagbà lé wa àwọn àǹtí ẹ̀ ń pè àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń pè kódà àwọn àbúrò ẹ̀ ń pè gbogbo lé wọn ló ń pè wá pé káṣá má bínú kí la tó wá fẹ́ kí wọ́n ṣe ọ̀rọ̀ lé ọkọ mo ti sọ fún ẹ ńgbà tó ń lọ náà mo ní kò kí n ṣe bed of roses mo lóríṣiríṣi nǹkan lèèyàn máa ń bá pàdé ńbẹ ẹ wàá wá dì í tó jẹ́ titi ẹ mú ni wàá gbé bí àgbélébùú torí gbogbo wa la lágbélébù gbogbo gbogbo ilé torí tó dàbí ìgbà tó ládùn tó lóyin gbogbo gbéyàwó tó ń wò yẹn gbogbo ẹ̀ ló ní ìṣòro kan tàbí kejì kò sẹ́ni tọ́lọ́run ò pín ìṣòro gbéyàwó fún bọ́lọ́run ṣe fún wa ní dùnnú nínú gbéyàwó bẹ́ẹ̀ náà ló tún wá kan sára pé kárí bí ń bẹ̀ sí tibitire báyìí òun lọ̀rọ̀ gbéyàwó bọ̀tún tó máa jẹ̀mí wa lọ́hùn ni pé kọ́lọ́run kó má fún wa kíní kan lẹ́lẹ́dàá kan ò rírí kíní kan ni ò ṣẹlẹ̀ rí nínú ìgbéyàwó irọ́ ni tó bá rí ohun tẹ́lòmíì pamọ́ra wàá káwọ́ sórí wàá sáré kó báàgì ẹ̀ kódà wàá délé yín kí tó sọ̀rọ̀ ìtàn ipe ha ṣe bó ṣe rí lélẹ̀ nígbà tọ́lọ́run ti jẹ́ kó mọra ẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́ kó ti mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó dẹ̀ ti bẹ̀ tètè padà síbẹ̀ o bóyá lásìkò ìlọ́lọ́run fẹ́ ṣọmọ fún yín o. ọ̀rọ̀ ilé ọkọ gbogbo tó ṣẹlẹ̀ sí wọ̀nyí kékeré bíi ti nì ìṣòro ni àwa tá ẹ̀ ń tà sọ pé kẹ́ ẹ lọ sí ilé ọkọ ilé ọkọ dùn àmọ́ tá à ń sọ àmọ́ ń gbé ìgbà tó bá débẹ̀ àgbélébù ti ọlọ́run á fún ẹ gbé eléyìí náà gbà tóun náà bá dẹni tó máa níyàwó á gbé ti tiẹ̀ náà gẹ́gẹ́ bí ọkùnrin bọ̀tà bá wá ní pé ká wá gbàgbélébù ilé ọkọ ká wá máa gbẹ̀bọ̀ nílé ìyá wa ààyè ò sí òtó lágbélébù tèmi wà bíbá tó máa bá mi kú. wo kò ṣẹlẹ̀ mi kò sí lábẹ́ ọ̀run kò sí nǹkan tójú òrìrì o olúkálùkù kọ̀ǹpó tiẹ̀ mọ́ra ni ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yẹ it's not new a kò mọ ọmọ bá ṣe mọ́ máa tó ni. Mm -mm ṣé o mọ nǹkan tí mo sọ fún ẹ o máa gba ìyàwó ẹ padà o ìyẹn ni gbogbo atótónu tí mo ṣe látàrọ o máa gba oyin padà sílé gẹ́gẹ́ bí ìyàwó kí má ṣe hà don't harm me this is not the time for that ṣùgbọ́n okay now sọ fún mi kí ni fault oyin bẹ tell me kí lè ṣe báwo ló ṣe fà no let's be realistic ah okay fi ṣírò ara ẹ̀ náà ká sọ pé òyìn bóyá àbúrò ẹni ọ̀ kó jẹ́ mi kan tí mo jẹ́ blood ẹni irú ẹ̀ ṣẹlẹ̀ sí how would you take it it is not her fault ẹ́ nígbà tó máa ṣàlàyé o ní ẹ èèyàn o mú bọ̀ lọ́ba o wọ mask ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa kò sí nǹkan téèyàn lè ṣe téèyàn bá rí bọ̀n kọ́nà máa ṣàánú wa ni so it is not entirely her fault in fact it's your fault gbogbo àṣemáṣe tó ṣe gbogbo ayé gbogbo ẹ̀ ló padà wá tẹ̀ àtàwọn àwọn ọ̀rẹ́ òṣì tó ń kó káàkiri ẹ̀yin lè kú bọ́mọ lọ́mọ náà that girl is not a bad girl she a good girl kò lè ṣe fọ́ọ̀tẹ̀ ẹ́ ọmọ ọmọ bó ṣe máa gbà yàwó ẹ̀ no no ẹ eh, I don't want to hear any buts. I don't I said I don't want to hear any but ṣùgbọ́n ọ̀pọ̀ tí mo sọ àti pé ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ yẹn ó ṣe òkú díẹ̀ káàtó no but seriously torí be tó ṣe é mọ kó yà dá lé bẹ́ẹ̀ ni o kó ba màá mọ̀ mo ṣe máa pe gbogbo yín kalẹ̀ tí màá bá yín sọ̀rọ̀ because ọ̀rẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ ń tọ́ra yín ni anybody that wants to be revengeful enough is enough I will not even let it. <sighs> ẹ máa pe wá papọ̀ ẹ máa pe bọ̀bọ̀ yẹn wá síbi tí ń bá wà o. o ò ní sèé no matter mo ti take over and my decision is final màá mọ̀ mo ṣe máa mú ẹ lọ bá àwọn ìyá ìyàwó ẹ àwọn ẹbí ìyàwó ẹ tó máa dọ̀bálẹ̀ tó máa ṣe kí ni tó máa mú nǹkan ẹ padà sílé jẹ́jẹ́ jẹ́jẹ́ tẹ́nibọ̀dì òde gbọ́dọ̀ mọ ọlọ́run ṣe kò sẹ́nibọ̀dì tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìsọnù ẹ̀kún ni èèyàn máa mú mọ́ra. ọ̀rẹ́ ò sí mọ́ káwẹ́ ní bàrín ló kù ọ̀rẹ́ ò sí mọ́ káwẹ́ ní bàrín ló kù you live with me like a friend. I never knew you were a fool. Ore o sì máa o, káwẹ́ ní bari ló kù. Padà bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ wò kò wò bó ti rí náà. Kó o tó sọ̀kò fọ́mọ yẹn, ó yẹ kó dára rẹ̀ lóró náà. Ṣùgbọ́n ó yé mi yéké wípé abẹ́ni lórí kò kí n fẹ́ ká gbé dà kọjá lórí òun ọ̀rẹ́ ó sì máa káwẹ́ ní ìbárin lókun níbo láyé yìí wà lọ ohun gbogbo dórí kodò ohun tí ó dáa ṣóun láfihàn gan láwùjọ eh, ta la fẹ́ fínú wé ta la fẹ́ fínú tọ́ ta la fẹ́ fínú wé ta la fẹ́ fínú tọ́ oró akọ́dá kò lè dàbí dàdá gbẹ̀yìn ẹni tó ṣù ló gbàgbé ẹni tó kó yóò máa wá síbi ìrántí lójoojúmọ́.